Yoruba Vocabulary Supplement for Unit 10. Òtútù Òtútù Oru. Oru. Mú Mú Dá Dá Ara Ara àrùn àrùn nà nà fọ́ fọ́. Exercise one. Kí ló dé tó rojú? Kí ló dé tó rojú? Òtútù òtútù mú mi ooru ooru mú mi ara ara mi kò dá. aràn aràn dì mí mú. nà. Nah. Bàbá mi nà mí. Orí. Orí ń fọ́ mi. Exercise two. Kí ló dé tó rojú? Kí ló dé tó rojú? Òtútù. Ụtụtụ m Oru. Oru m ara ara rẹ kò dá aràn aràn mú bàbá bàbá rẹ nà orí orí ń fọ́ exercise three. kí ló dé tẹ́ rojú òtútù òtútù mú wa ooru ooru mú wa. aràn aràn mú wa orí orí ń fọ́ wa ara ara wa kò dá bàbá bàbá wa nà wá.